الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وتبع هدى إلى يوم نلقاه وبعد أدعوك كفو الله أشي صلاة فو نبوة محمد صلى الله عليه وسلم بعد صلاتنا كما مبان على إلى النبي وصحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi bá di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a kíra wa ní àsìkò tí a wà yìí mo kọ́kọ́ kí gbogbo àwọn ọmọ ìyá tí àjọ wà ń bì pàtàkì jùlọ àwọn organization tí àjọ wa tí wọ́n jẹ́ sábàbí wa láti wá ṣe visitation sí kirikiri prison both maximum medium àti àwọn female ti tàwọn obìnrin látàárọ̀ òun náà ní ìgbìyànjú yìí ti ń lọ wàláyé a sì wọlé ajáde àwa kẹ́kọ̀ọ́ akọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ a tún wá mọ ọlọ́run ju bá a ṣe mọ ọlọ́run lọ àwọn ìgbìmọ̀ náà UCIF Umma Kiye for the Image Foundation ọlọ́mọṣàbà sanwó lẹ́sùn lórí wọ́n ṣe gbìyànjú náà gbìyànjú náà dẹ̀ pọ̀ ó dẹ̀ ń lapa ọlọ́mọṣẹ́ àjẹ́ kó máa lápá dáadáa kí wá ló fa sábàbí tí a fi wò pé ah, yóò dá ká bá wọn jàmá náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú pé ìgbìyànjú táwọn ọmọ ìyá wa ń ṣe ó pọ̀ àmọ́ ìgbìyànjú yẹn ti wá fi hàn àwọn náà ó dẹ̀ fi hàn àwa náà tá délé ni ó dẹ̀ tún fi hàn àwọn image táwọn ń bẹ̀ náà pé ó kọjá nǹkan téèyàn kan máa tó máa dá ṣe wọ́n ní igi kan kò ṣe kò lè dá bó ṣe bá wa san wọ́n lẹ́sàn lórí ìgbà táwa dénú bẹ̀ náà a tún wá rí dọ̀rúrọ̀ pé àfi ká ṣàlàyé ọ̀rọ̀ yìí gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ tán jọmọ̀ ìyá wa mùsùlùmí omi nìkan ni ò jáde lójú wọn àmọ́ wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn ìpè á ìkan ìbànújẹ́ ló mọ̀ ń jẹ́ fáwọn ìtàwọn bá débì ìtàwọn ò ti ẹ̀rá àwọn ọmọ ìyá àwọn tó jẹ́ mùsùlùmí kan wá sálámọ̀ sáwọn ìkíní òfin bẹ́ẹ̀ pọ̀ pé ní tó wá lọ yìí àwọn wá rí páwọn èèyàn wá gan tán wá kí àwọn tán wá kí àwọn ṣé ní Ramadan nìkan lẹ́mọ̀ wá ni báwọn jàmá wa ní UCIF ṣe ṣàdéhùn fún wọn nìyẹn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó bá ti ń di gbogbo oṣooṣù àwọn ọmọ wa ṣe àbẹ̀wò sí wọn ṣùgbọ́n ìpá àbẹ̀wò yẹn ni wọ́n múṣẹ níbi eléyìí náà fi wá ní pé ká wá láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ ìyá Abu Abdulrahman ẹ̀já lónìbú láti alimọ̀ṣọ́lọ́hún ọlọ́mọṣàbà sanwó lẹ́sàn-án Ah, ó dà pọ́n ní íńtánẹ́ẹ̀tì yẹn ló ń ṣe ránmọ̀yànmọ́ ẹbí yábi táwa yóò ní nẹ́tíwọ́ọ̀kì ni tí ó ń tàbí aṣọ ní hamcock afẹ́ wábì àwọn èèyàn béèrè fáka dọ̀mbà wọn but mi ò ní lọ́wọ́ ńgbà náà láàárọ̀ yìí náà wọ́n tún ti béèrè mo wá pé àwọn elétò wọn tí mo mọ̀ wọn àdébí gbé kọ́ọ̀lù ńgbà náà wọ́n fi àwọn òpin ká sọ nísìnyí so account number yẹn ó gbé síbi comment kí àwọn admin jọ kan bá wa tag ẹ̀ sí wọn mú ibi àwọn à ń jẹ́ olùgbìyànjú dáwà ọ̀nà dáwà níbí o àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí wọ́n wá dìídì mú bí ní ààyè ibi tán ti ń wá ṣèjọsìn tí àwọn dìídì wá ń jọ sunday wọ́n lùlù wọ́n lu bẹ̀m̀bẹ̀ pẹ̀lú wọn wọ́n ṣe ṣọ́ọ̀ṣì pẹ̀lú wọn wáyù ṣe tán wọ́n bọ́ta padà wọ́n lọ ilé nu ẹ̀dàkùn wọ́n tún fún wọn lóúnjẹ wọ́n wá fún wọn lóúnjẹ àwọn làwọn nígbà tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin lónìí kọ́lẹ̀ béèrè pé àwọn ọmọ ìyá àmọ́ ṣé ń bẹ̀rù lóúnjẹ wà náà ẹ dákun oúnjẹ ni wọ́n jẹ ẹ̀rọ náà ìdíbò fẹ́ lọ náà nù oúnjẹ ni wọ́n lọ jẹ lọ́sẹ̀ yìí oúnjẹ ni wọ́n lọ jẹ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ oúnjẹ ni wọ́n lọ jẹ ní ọ̀sẹ̀ kẹrin tó bá yá ìmọ̀ ní irú tí wọ́n àwọn aláwọ̀ kò tiẹ̀ wulẹ̀ wá mọ́ṣáláṣí mọ́ báyìí ẹ dákun ó túmọ̀ sí pé iṣẹ́ yìí àwa mùsùlùmí náà Eh, alimarika àti mo fi ṣéèfù fóònù wọn eh, àwọn ni mo mọ̀ mọ̀ tó àṣírí pé mọ̀ríkà sí ni àwọn ni lídà àtàwọn UCIF ṣáàdù eh, wa amin alfa wa aríṣekọ́lá abdulhafiz àbí abúrọ̀yàn àwọn ní sẹ́kẹ́tìrì wọn àwọn tá a bá mọ àwọn méjèèjì ẹ̀dàkùn tá a bá ti rí wọn wọ́n ti ní whatsapp group. president àwọn àkànlélẹ́yìn tọ́jẹ́ ìdàwọn àpọ̀. ókè sáàbù bọ́ yẹ ni ààrẹ́ṣàlá <laughs> ah, àwọn ọgbà president nìsìn bàdábà ẹbí jùlẹ̀ ókè sáàbù ẹrùkọ àfẹ́yìn ọ̀táwọn ní àwọn APP ni ẹ̀ sọ ẹbá ti bá wa rí àwọn àlùfáà wa yìí ẹ dákun ẹ gba nọ́mbà wọn wọ́n ti ní WhatsApp group ẹ jẹ́ ká ṣiṣẹ́ pẹ̀lú wọn ah, wọ́n sì ń ṣẹ̀ṣàrú àwọn àlùfáà tí wọ́n ń gbé wa ọlọ́mọṣàbà sanwó lẹ́sùn lórí eh, iṣẹ́ yìí iṣẹ́ ńlá ni ó sì kan gbogbo wa abákan náà ìgbà wa a wá débì ẹrú ọlọ́run kan nú àwọn tó wà nú ọgbà ó wá dìde ó sọ̀rọ̀ kan ó ní ah, àwọn kírísítẹ́nì ṣètò kan àwọn ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ́n kọ́ àwọn lọ́ọ̀yà wa tán gba àwọn èèyàn wọlé àwọn mùsùlùmí ò ṣe kí nìkan à ah, níbẹ̀ náà lè ṣe ti wá jáde àwọn kan ní wọ́n sọ pé irọ́ àwọn mọ barista adétọ́lá wọ́n ìdákọ̀ ara wọn táwọn fúnra ara wọn náà ti ń sọ báwọn sì ti mọ iye èèyàn tó ti gbà lẹ̀ àwọn náà tún wá dìde wọ́n wá ṣàlàyé àwọn ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí láàárín ọdún kan àwọn ti gbìyànjú àti gbàyàn two hundred people kalẹ̀ láàyè yìí ọlọ́run bá sọ yín lọ́sùn lóore iṣẹ́ kan wá ń bẹ tán ti wá ṣe débì kankan mọ̀ pé láṣẹ pàtì mm. tó rà ṣe yọrí ni àmọ́ kè yọrí tán yányán ẹnìkan ń bẹ àwọn ní ìmáàmù wọn ní medium ẹni náà ti wá jáde pẹ̀lú gbìyànjú wọn ọlọ́run mọ́ṣàbà sọ wọn lẹ́sùn lóore ẹni náà ti jáde báyìí àmọ́ gbò jáde tán okùn bíi tẹni òun ó gbé níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ẹni ó ti wà láhàámọ́ látà ìmọ̀yọ ọdún níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ipò tá à ń wí ìjọba ní ìmọ̀ọ́mù wọn kíníkan wọn má ṣe bí àbáwọn alùsùn náà wọn náà tún polo ó fún un gbogbo nígbà débì òsígbẹ́ nìkan lálùsùn náà nìkan gbogbo kálukú àwọn ago wa kó sókòtò sófé sófé ni wá àwọn náà dúró ń dúró àwọn ọmọ ìyá wa dé ni ipò tán wà kọjá ẹran ọmọ gbọdọ̀ bí tán wà wọn so ìdí nìyẹn àwa náà òwúlẹ̀ bá wọn ṣẹ̀ṣà ṣẹ́ni yìí wọn ní ìmọ̀ọ́mù wọn wọn wá wà nípò pé wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ three hundred thousand naira èyí òun urgent báyìí kódà bá rẹ̀ ni tó bá lè kó kalẹ̀ bá ti ń sọ yìí níta àbùkọ́ àṣìṣe ní pẹ̀lú ògọ́lọ kí lèmi tó sú àdéhùn tèmi ṣe fún wọn kí lèmi tó sú àwọn ẹrú ọlọ́run tí ó ṣe wọn dìde so ìdí nu alèmọ́wulẹ̀ láǹfààní àti pèèyàn àmọ́ gbẹ́ni tóun náà bá ń gbọ́ tẹ́ni náà mọ̀ pé ah káfà kojú bí ti ń sọ yìí ó ṣeé ṣe pé mi ni yóò fẹ́ pé ẹ má wulẹ̀ jẹ́ ń pè yín o bẹ́ẹ̀ ti ń gbọ́ náà ìtọ́lọ́run bá fún yín náà bẹ́ẹ̀ bá sì gbé gbogbo ẹ̀ tó bá sì ti pé pẹ̀lú ògùn alèmọ́jì ó lé mọ́ àkàndá padà sọ́dọ̀ àwọn UCIF kan lè mọ́ fi continue iṣẹ́ wọn ọlọ́mọ́sà bá sanwó lẹ́sùn lórí èèmọ̀ tí mo wá rí lára ìmáàmù tó ń sọ yìí ó ní pé ńgbà tí wọ́n dọ́rọ̀ ìmáàmù yẹn lẹ̀ nínú medium àbí bá ṣe ń dálẹ̀ báyìí gbogbo àwọn tí wọ́n jẹ́ inmate ń bẹ̀ gbogbo àwọn ah, ah èèyàn dáadáa ni o ah ẹni ọlọ́run ni o ah èèyàn rẹ ni o gbogbo wọn ni o bí akọ́dẹ̀ lòmíì tó jẹ́wọ́ pé òun gbébọn òun oníbọn lòun ọmọ kìnnìkan lòun òun náà tún tẹ̀sí báyìí pé ah ó bá gbé sí ìmáàmù lẹ́fẹ́ sọ ẹgbàgbé ẹ̀ ìmáàmù wa náà ọlọ́mọ gbà dáadáa kó lára wọn a gbọ́ pé bọ́rọ̀ wọn ti lọ ọlọ́run ló kádàrá pé wọ́n wọ bẹ̀ àmọ́ wọ́n ti jáde àdánwò bẹ́ẹ̀ ọlọ́run gbé padà fún wọn mọ́ kọ́lọ́n bá fi ṣe kàfárọ̀ fún wọn ó sì bá fi ṣe rọ́fọ́ darajat kó bá fi ṣe takfiru sayyi'at gbogbo wa náà tá a wá dìde tá a túyáyá tá a túyáyá ọlọ́run sọ wá lẹ́sàn-án lórí o bá ti ń bẹ́ bí àwọn ọmọ kan náà tẹ̀lé wa wá ọlọ́run bá aṣọ gbọ́n náà lẹ́sàn-án ọlọ́run kó kàkúnnù mizanu hasanati wọn ẹ dákun gbogbo àwa tá à ń ṣe dáwà Eh, kíní ìjẹ mọ̀ pé dáwà kọjá àwọn ojú kan àbáyé kan nìkan hmm. àwọn ọ̀nà kan bẹ tí dáwà ń bẹ ń bẹ kan mọ̀ pé iṣẹ́ ń bẹ o iṣẹ́ ń bẹ láàrin yìí o hmm. tí a rí táwọn èèyàn bá débì mo discover pé ẹ̀mí wọn máa ń padà ń rọ̀ hmm. tọ́lọ́gọ́rọ̀ àwọn tó wà nígbà tá ní kán mọ̀ sọ̀rọ̀ kálukú ní sọ pé ah, mo dúpẹ́ fọlọ́run torí tí n bá débì nǹkan báyìí lóun bá ti yà tóun bá débì òun bá ti kú tóun bá dé kálukú wọn gbà débì ẹ̀mí wọn ń so bí àsìkò tẹ́mi ń yẹn tẹ bá ń pọ̀ ọ̀rọ̀ ọlọ́run sí yàn lẹ́mìí yóò máa ṣe kí ni jama so amẹ́jẹ́wá rí ẹni tí ó bá lóun fẹ́ ṣe dáwà yà yín ọ̀rọ̀ ọkàn wá ṣe wá sí nìkan kó wá sí nìkan wọ̀nà irú àwọn ìgbìyànjú ìṣe lápá tẹ́lifà tí là ń ṣe wá sí tóun ọlá pẹ́lípa kó búrẹ́dì àti bọ́tà dání ni wọn òdí nìyẹn ló fi nídìí kí àwọn èèyàn kúnra wọn ní ọwọ́ àwọn onídáwà kan kó àwọn tán bá ní owó àwọn tán lówó kan kó àwọn tán fẹ́ ṣe dáwà irú àwọn kan ti dìde báyìí mo sọ pé tiwọ̀ yìí nìkan ò tó torí bá ti dìde òun náà sọ báwọn ti bẹ̀rẹ̀ wọn kàn bẹ̀rẹ̀ bákan nípa àjọ wọn bẹ̀rẹ̀ wọn àmọ́ná kirikiri wọ́n ti gba cms lọ́wọ́ kirikiri lọ cms nǹkan tó wá ní darí wọn kàrà pé àwọn náwó lẹ́ ọ̀nà. àbábá ọdún gọ́lọ́dọ̀ náà so tó túmọ̀ sí pé àwọn náà kàn bẹ̀rẹ̀ ni lẹ́nu bá ti wá bẹ̀rẹ̀ yìí wọ́n ti fẹ́ kárí gbogbo nàìjíríà báyìí wọ́n ti ní bá ti ń ṣe ń bàdàn wọ́n ti ní bọ́ ti ń ṣe ní afáwa nínú Abdullahi Sudesi àwọn wà ń kwara àwọn ọba mójútó Èkìtì Ògùn Naija Ògbómọ̀ṣọ́ Òwérí bọ́ ti ń ṣe káàkiri nù lábẹ́ UCIF ẹyọ kan yìí náà ọlọ́run sanwó lẹ́sàn lórí tọ́ ọlọ́run kó sì bá gba lẹ́sàn lọ́wọ́ wọn tó ìtọ́wá àwọn àfi parí ẹ̀ ní pé al-ikhlas hmm. káníyàn jẹ́ tọ́lọ́run tó yàn fi mọ́ ṣiṣẹ́ ẹ̀ ọlọ́run ní dìdá yìí o gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ ń bẹ́ ọlọ́run níjà níyàn kárí ìgbéraga kò ní wọ ọmọ yín lọ́wọ́ o ẹ àwa náà là ń tú àwọn ẹlẹ́wọ̀n ẹlẹ́ kò ní wọ ọmọ yín lọ́wọ́ o yóò bá ọmọ wọn lọ́wọ́ ìfẹ́ owó hmm, àdánwò nìyóò náà torí tí a bá gbá àwọn foundation báyìí kalẹ̀ táwọn èèyàn bá dìde tán tán bẹ̀rẹ̀ sí ní pump owó síbẹ̀ wàá lọ́wọ́ bá dé ọlọ́wọ̀n níbi ṣàdánwò fún yín ìkíláàsì tẹ́ fi bẹ̀rẹ̀ tẹ́yìn kan òrùtọ́ lọ́n bákan láwọn bẹ̀rẹ̀ WhatsApp group wọn ti wá sí prison yard Na fún wọn dé ọ débi tán gbogbo àwọn táwọn débi lẹ́mí wá sí irọ́ lóòótọ́ first visitation wọn ìmọ̀ pé yóò ní ọgbẹ́mi wá ń gbà yẹn náà two thousand and seventeen ṣẹ́dígbà tá a débi tán ní ṣe wá sí fáwọn tá a bá nú ọgbà yìí àárín ìṣẹ́jú mẹ́wàá ìmọ̀ tí màá sọjọ́ náà wàláhì ọ̀rọ̀ dàrú nígbà tí mo ráwọn fresh jù wá lọ ẹni tó ka mo bì àwọn tájọ wá pé ta ló ṣúọ̀ ni wá gbà náà inú ọgbà yìí ló wà kùránì rẹ̀ ohun rẹ̀ dùn ju gbogbo àwọn tààlà wa lọ ẹ̀dàkùn kí wá kí wá ní fàárí táàmù sí alẹ́ ni ó sì èbó ń bẹ àwọn tọ́lá àwọn sì èbó láàrin wa èbó wo ò dájú tí ẹ lọ tó jẹ́ rí pé àti kí oníkálukú náà kan mọ̀ wá rẹ̀ ọlọ́mọṣà àtúnyẹ̀nì kọ̀ọ̀kan wá sí ọlọ́mọṣà àtúnyẹ̀nì kọ̀ọ̀kan wá sí ọlọ́mọba àgbà lẹ́sìn lọ́wọ́ yẹn gbogbo àwọn náà tá a bá ti wá ń gbọ́tán ló yá tá a bá ń dìde ìkíláàsì yìí náà ọlọ́dàkùn ìṣàánú àwa náà ẹ̀ánú ọlọ́run dákun fi ṣàánú wa mm. ọlọ́run dákun fi ṣàánú wa torí à ń ṣiṣẹ́ à ń lọ à ń bọ̀ yìí à ń ṣe wàhálà ń lọ dẹ́wọ̀n lọ́la à ń lọ kíníkan lọ́tura iṣẹ́ ni bọ̀ tí ò bá sí ìkìláṣù ń bẹ̀ kò wúlò ọlọ́run dákun fi ìkìláṣù ṣe wálẹ̀ sọ ọlọ́run kò bá rí sáré tọ́lá ẹ̀dá kan mm. ẹ̀yìn náà bá wa sọ gbólóhùn méjì kí a tó fi gbogbo ẹ̀ sí ẹ̀dá fún mi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. Èmi mọ̀ nǹkan tó yẹ kí n sọ. Mm àwọn àfáwọn ní sọ̀rọ̀ tán àmọ́ wọ́n ti capture gbogbo àwọn nǹkan tí àròpò jẹ́ kí wọ́n capture so àmọ́ ìta máa sọ náà ni pé ẹ jẹ́ kí àkàtún kúnra wa ìta bá dẹ̀ ń ṣe à ń ṣe fún rí ara wa náà ni àbí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim man amila salihan ẹ́ eh? fannasi wa man asaha fa'alayha wa ma rabbuka ìdílá àmìlà gbogbo ìta bá ṣe náà rí ara wa la ṣe fún a ṣe fún wọn ta ló jẹ́ mọ́ bí tá máa wà lọ́la àti hmm. mi máa ń já púpọ̀ gbàjẹ́ hmm. ìṣiṣẹ́ lọ́yà mi náà máa lè wà ń bì í mo máa ń ṣàdúrà ìgẹ́sẹ̀ wọ̀nyí gan ni o ọlọ́jọ́ kan tí mo ti sun station rí nígbà táwọn school ìgbà yẹn máa ń bá àwọn cortis jà tábà ti gbọ́ pé àwọn cortis wà níbi kan àwọn mss a máa gbé jìyà àdìlọ bá wọn sọ <laughs> ọjọ́ yẹn sáà wà lọ ṣìyàn fọ́ létí tó bọ́ ṣe pé àwọn ọlọ́pàá wà ní ọjọ́ yẹn sáà mo ṣáà sunu sẹ́ẹ̀lì fẹ́ẹ̀lì títọ̀ kí báyìí títọ̀ ìtọ̀ dàbí ó kí ó solid first time tí máa rí tọ̀ tó solid ni ọjọ́ ìmọ̀ tí máa wọ̀ pé ẹ̀wọ̀n dá o hmm. àtọ́jọ́ ìmọ̀ tí wá intensify ìdúwà mi against ẹ̀wọ̀n síbẹ̀síbẹ̀ náà nǹkan tó náà bá máa sọ pé ó máa ṣe ló máa padà ṣẹlẹ̀ hmm. gbogbo wa náà ta wà ń ta ẹ jẹ́ ká gbìyànjú ká ran àwọn tó wà nílé lọ́wọ́ hmm. nítorí àmì ẹni tó máa kàn lọ́la ó lè jẹ ẹ̀wọ̀n làdánwò tẹlòmíì àìsàn ní tẹlòmíì ọlọ́run ló mọ ẹ jẹ́ ká nígbà tọ́lọ́run fún wa nídẹ̀kùn yìí ẹ jẹ́ ká lò ó nítorí ọjọ́ tí ìnira máa dé kọ́lọ̀ lè gbé fúnfúyẹ́ fún wa ṣe táwọn stars wa sọ àwọn àkáǹtì tí wọ́n fi síbẹ̀ yẹn ẹ̀ẹ́kà náà sí nǹkan sí bóyá ẹni tó bá ní one thousand kó fi síbẹ̀ ẹni tó bá ní one million náà bẹ́ẹ̀ ni ó ní in fact kò sí kò sí eighty one kí ó máa ń yà mí lẹ́nu fún àwọn ẹ̀ṣẹ̀ máa ń transfer fifty naira hundred naira gbogbo ẹ̀ wọ́n gbà. wọ́n bá kọ́pọ̀sì pé we appreciate ìyẹn kan odò eighty five máa gbà. bẹ́ẹ̀ ni nítorí ẹni tó donate hundred naira ó lè jẹ́ hundred naira tó ní nìyẹn ìwọ tó bá ní one million fún wọn iṣẹ́ wà tó iṣẹ́ ti wà nílẹ̀ tó fẹ́ ṣe èyí tí wọ́n sọ nípa àwọn wa tí wọ́n sọ yíṣẹ́ náà wà ní gbogbo pépà hmm. àwa náà um, ó wà pọ́ǹchì Ehm, the nation report nígbà tí wọ́n ustaz sulaiman anisha lórúkọ àwọn ìmáàmù wa náà àwọn èèyàn táwọn èèyàn mọ̀ dáadáa ni hmm. ìgbà iṣu yẹn náà ṣẹlẹ̀ àwọn èèyàn mọ̀ dáadáa ní sáìdì ọ̀nà ìyànà pàjá kankan ní iṣu yẹn ti ṣẹlẹ̀. ẹ eh, eh, sọ ni mi o pípẹ́ kí ma máa sọ̀rọ̀ hmm. náà lọ gbé máìkì fún mi ẹ <laughs> eh, so àjúwe jù so but síbẹ̀síbẹ̀ gbogbo àtàbá lè ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe ọlọ́run aṣọ àwọn ọ̀sáàzù alẹ́sàn aṣọ àwọn òṣìf lẹ́fàn gbogbo ẹnì kankan wọn náà kọ́lọ́run sọ alẹ́sàn salamu alaykum wa rahmatullahi wa barakatuh. ká tó parí wọn ní ká pàkíyèsí kan torí ẹ mọ̀ pé orí fídíbí táwa wà oríṣiríṣi àwọn èèyàn là ń bá dùn bẹ́ẹ̀ àwọn èèyàn kan bẹ́ẹ̀ wọ́n lè tún la wá àti fíìmù ni pé tó bá jẹ́ bẹ́ẹ̀ oríṣi àwọn ìbéèrè kan abẹ́tọ́ mọ́ ń wọ́n tó bá yẹ pé kí ló dé tẹ̀ ṣe ṣerú fídíò tẹ̀ ṣe yẹn ẹ̀ ṣe ṣe nínú ọgbà ń bẹ́ẹ̀ wọ́n lè sọ bẹ́ẹ̀ so wọ́n wá ní káyé ṣe pàkíyèsí pé wọ́n tán wí fún wa ní pé òfin ò gbà wá láyé à ń kódà ká tó wọlé wọ́n gba gbogbo fóònù wa aago tí mo wọ̀ sọ́wọ́ yìí wọ́n ní abọ́ aago ká tó wọlé abọ́ aago lẹ̀ èyí náà wá ní abọ́ báyìí mo yá abọ́ èyí náà lẹ́gbẹ̀ẹ́ gbọ́ ẹ̀wọ́n ká mọ̀ mú kankan wọlé ni ẹ̀wọ̀n àjà mú kankan wọlé so ká máa rò pé àwọn ah, ṣe kíní kan rẹ̀ ni wọ́n ṣe kíní kan rẹ̀ ni ìgbìyànjú ni àwọn tó sì ń ṣe àkáǹtì wọn náà ni àdìlíjì wọn tọ̀pẹ́ lómi bá wá sọ nǹkan mi olóòmọ ẹ̀yìn ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan dáadáa kẹ mọ́ ra àwọn tí ó mọ̀ sọ nǹkan mi tẹ́lẹ̀ yá lọ kẹ́kọ̀ọ́ kan o owó yọ́ta bá ti ń gbé dáadáa kankalẹ̀ tẹ́ẹ̀ bá ti mọ́ ra àwọn èèyàn kan sọ pé ẹ̀ ń jí owó ẹ̀ ń ṣe kíní kan ẹ̀ ń tọrọ ẹ̀ ń ẹ̀ ń fowó kíní kan pówó àwọn alùsùn náà lẹ́ ń ṣe tẹ́ẹ̀ bá ti mọ́ ra àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ní tẹ́ gbélẹ̀ wọn ò tí ì dànù tẹ́ bá ti gbélẹ̀

ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء nípa rí àtúnbẹ̀ lọ ìkìláàs ọlọ́dàkùn mọ́ yọkù lọ́rọ̀ wa àwọn ucif ìkìláàs ọlọ́mọ yọkù lọ́rọ̀ yẹn àwa náà tẹ́ ń pèlẹ̀ kọ̀ọ̀kan ká máa wá ìkìláàs ọlọ́mọ yọkù lọ́rọ̀ wa o gbogbo àwọn tí wọ́n bá máa dá sí náà ìkìláàs ọlọ́mọ yọkù lọ́rọ̀ wọn àwa tá a bá jọ máa wá ìkìláàs ọlọ́mọ yọkù lọ́rọ̀ wa àníyàn wa ọlọ́mọ kí n tá à ń ṣe mọ bàtà nẹ́bì lọ eh, ọlọ́run dákun mọ́ yọyín kúrò lọ́wọ́ náà ẹ̀ káwá tún kíkiri kan délẹ̀ a ní ẹ súnà nẹ́bì gangan ni kéèyàn máa wá wá bíi ó máa tún ní ó tún ti pè ní súnà fún àwọn èèyàn àmọ́ súnà nẹ́bì ní ká ṣe dáwà sọ wá ní pé nínú ọ̀nà tá lè fi rí bí gbé dáwà wọlé sáwọn èèyàn àwọn tí ń bẹnu ọgbà yẹ mọ́ fi wọ́n àwọn gan dáwà ṣe kí ni ẹwẹ́ ẹnu awọlékè tó ṣẹ́dúnmẹ́wàá èrò ti dénú mọ́sálásí inú ẹ̀dẹ́ bá sọ̀rọ̀ ẹlòmíì ń bẹ ọ̀rọ̀ yóò níbi tí ó jòkó sí lára la ẹlòmíì bá jáde ẹnu ọ̀rọ̀ tó gbọ́n náà ní mọ̀ rántí pé á ah, ń gbà tá ń bẹ nínú ọgbà bí wọ́n ti mọ̀ pé nínú ọgbà àwọn gbọ́n kan báyìí ọlọ́mọ sáà jùlọ sí wọn láǹfààní Al-Qur'an Al-Karim subhanakallah alhamdi kama kamera yẹn ẹyẹ kama sọ wọn bọ kí ló jàbẹ ok ọ̀rọ̀ àwọn tó wòsí wà. asáwọn ìkan lọ́wọ́ kàtó ọlọ́run bàálà yóò bá aṣọ ọgbà lẹ́sàn ìgbìyànjú táwọn akọ́fẹ́ sọ ni wípé gbogbo àwọn mọ̀sájìdì kọ̀ọ̀kan tí ó dáwà ìbá ti wá kó jẹ́ èèyàn kan méjì tí wọ́n mọ̀ dìde hmm. ah, mọ́ṣáláṣí kan wà ní bóyá agége bóyá kan wà ní orílẹ̀ péèyàn bíi mọ́ bóyá kéèyàn kankan kan nígbà míì a máa wá nígbà míì a lè má rèé rò a lè má rèé rò tábàdẹ̀ ń bọ́ ìkẹ́dẹ̀ rẹ̀ yìí a nídìí a nídìí owó náà hmm. táà fi tó ń jẹ fáwọn ọmọ ìyá tó wà ń bíi ẹjọ́ wọ́n wá ń ṣe dandan ní kẹ́yìn kẹ́ẹ̀dá àkànmọ́ wa ẹ̀yìn náà lè ṣe kí ni nínú àwọn mọ̀sájì dín tẹ́bá rí pé kájú ẹ̀ tó mọ́ṣáàlá ẹ wá ẹ wá kò sí kékeré dandan ní kẹ́ wá ṣe pẹ̀lú UCIF ẹ kọ́ máa tẹ̀lé àwọn protocols kan ni wọ́n máa fún yín permission ẹ wá ṣe dáwà ẹ wá gbóúnjẹ wa kó lè jẹ́ oúnjẹ nìkan lẹ́ ń gbé wá lásán kọ́ aláìdáwà kan nìyẹn lọ́tọ̀ so nǹkan tí n kọ́ láti sọ Okay. Uh, take one filing. Uh,